ewúrẹ́ sùn ibi tá a sún àgùntàn mọ́ làgùntàn sùn rẹ̀kùrẹ̀kù onígbà kórè kọjá ojú ọ̀nà oromade òní gbóni ẹyin kó fa òun dúró bẹ́ẹ̀ dúró bẹ́ẹ̀. èyí tí mo rè àwọn. bàbá yẹn mú alákẹ́dún lórí ewé adéwé amọ̀ ewé rẹ̀ yéé gbárò gidigbà lálẹ́ odò àdódò akólóòsàn ká mọ́ ọmọ ọlọ́rọ̀ láàrin ìlú ọmọ ọlọ́rọ̀ àtàṣọ wúrí àmọ́ sí eégún jẹ yẹ èwo. Ah! Ah! ah! Raja Raja Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. Eh, Sister Rebecca. Yes, sir. Báwo ni arákùnrin ṣe jẹ́ sí i? Dádì Jim, gẹ́gẹ́ bí ẹ ṣe bá mi sọ̀rọ̀ pé kí n lọ mú àfẹ́sọ́nà mọ̀ pé fẹ́ rẹ̀. So, o ní mímú wá fún yín, olóyèdè lórúkọ ẹ̀ sà. Bẹ́ẹ̀ni sà. Bọ̀dá olóyèdè. Ẹ sà. Ẹ pẹ̀lẹ́. Ẹ sà. Eh, n tó ṣẹlẹ̀ ni wípé nínú ìjọ tiwa a máa ń sọ fún àwọn ọmọbìnrin wa pé tí wọ́n bá ti ní àfẹ́sọ́nà kan máa mú wá sínú ìjọ pàápàá jùlọ tí wọ́n bá fẹ́ ṣe ìgbéyàwó. ǹjẹ́ ó yé yín. bẹ́ẹ̀ ni sà. sísá Rebecca ǹjẹ́ ẹ nífẹ̀ẹ́ ara yín. bẹ́ẹ̀ ni sà. dadi Rebecca tẹ̀ ń wo yìí mo nífẹ̀ẹ́ ju ẹyin ojú mi lọ tí ẹ bá ní kí n mú kan inú Rebecca àtẹ̀yìn ojú mi Rebecca ni mo máa mú. ohun tí mo ṣe ń béèrè ni wípé ṣé mo pé ìfẹ́ ni àkọjá òfin. bẹ́ẹ̀ni sá. láyé àwọn bàbá bàbá wa ádámù àti éfà. ìgbà tí ọlọ́run rí i pé tí ádámù bá wà tí ò sí éfà nǹkan yìí ò ní gún ọlọ́run ṣe fi éfà tí ádámù lẹ́gbẹ̀ẹ́ torí bíbélì gan-an fi yé wa pé ká máa bí sí ká máa rẹ̀ sí ọ̀nà téèyàn fi wá máa ń bí sí tó fi máa ń rẹ̀ sí i o ní ọ̀nà tẹ́yìn méjèèjì fẹ́ máa tọ̀ yìí ǹjẹ́ àlàyé mi ń yé yín. ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín broda olóyèdè iṣẹ́ wo lẹ́ ń ṣe. kọ̀ǹtráktọ̀ ni sá. kọ̀ǹtráktọ̀ ni mo ṣe sá. ṣé ẹ mọ̀ mí dáadáa. ẹ mo mo ń gbọ́rọ̀ yín ni sá. èmi dadi jí o hmm. mi kì í ṣe ẹni tó máa ń parọ́ fún un ṣé nítorí wà lọ́rùn rẹ̀ yìí wọ́n já ẹ ni ọwọ́ kúnlé ló ti gbà á ṣọwárí tòkè tilẹ̀ tó wọ̀ yìí ara àwọn ọ̀rẹ́ ló ya ẹ̀. bàtà tó wọ̀ yìí wọ́n ya ẹ ni ẹni tó ya ẹ ń bàtà náà ń pè ní wálé. olóyèdè ṣé o ṣetán láti kúrò ní àárín àwọn olùṣe ayé. Ah, mo ṣetán sá mo ti ṣetán. nígbà tó ti ṣetán láti kúrò nínú àwọn olùṣe ayé. Mm ọ̀rọ̀ rẹ ti bùṣe. lọ́hùn ṣeun. ibi báyìí ni wọ́n ń pè ní ìjọ sàtánì. ìjọ sàtánì. ti ṣe luciferi. tá a dá sílẹ̀ lórílẹ̀ ayé wá wo bí o. Hmm. ibi báyìí gangan ni pẹpẹ sàtánì wà èmi tó ń wò yìí ọmọ ọdún mẹ́wàá ni mo wà tí ìyá mi fi ta ọkàn mi fún sátánì hmm. ìjọ yìí ó ti wá lé ní one thousand one hundred eleven. one thousand one hundred and eleven. tó ti wà. Hmm. wá wò ó ibi tó wà yìí ibẹ̀ ni àṣírí ayé pamọ́ sí hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó tó ń wò níta òun bíi sẹ́nítọ̀ hmm. bíi gọ́fúnọ̀ pàápàá jùlọ gbogbo àwọn tẹ̀ ń wò níta wọn bí àwọn pásítọ̀ àwọn wòlíì àwọn àlùfáà gbogbo wọn pátá ọ̀pọ̀lọpọ̀ wọn ló ní ìkọ̀kọ̀ níbi tí wọ́n máa ń sápamọ́ sí bí ìbá ṣe bẹ́ẹ̀ ni ẹ lè rí kí ìjọ máa kún bí omi kéèyàn ó máa sàn lọ bí èèrà ǹjọ́ ti ṣe tán mo ti ṣe tán wàá máa wí tẹ̀lé mi èmi lágbájá ọmọ lágbájá. èmi olóyèdè ọmọ àṣìáwù. mo ṣetán láti darapọ̀ mọ́ ọmọ ìjọ sàtáánì. mo ṣetán láti darapọ̀ mọ́ ọmọ ìjọ sàtáánì. omi ara mi. omi ara mi. ẹ̀jẹ̀ ara mi. ẹ̀jẹ̀ ara mi. kó dàpọ̀ mọ́ wa nínú ìjọ yìí. kó dàpọ̀ mọ́ yín nínú ìjọ yìí. àṣẹ ti gùn olóyèdè. dadi jí o ó yá tẹrí rẹ bá. sára sọ̀rọ̀ jà. yá gbórí rẹ sókè níwàyí o ó ti di ara wa nu. Ah olóyèdè o ìpele tó kàn ó wàá gbéra báyìí ó lọ open account account bẹ́ẹ̀ ni bọ́ọ̀ bá ti lè open account hmm. ìgbésẹ̀ tó kàn n ó mọ̀ sọ fún ọ. lẹ́yìn náà jẹ́ bẹ́ẹ̀ ti yé mi àbẹ̀sẹ̀ wàhálà kò ṣe mo mọ̀ lóore kò ṣe oògùn ní ayò ṣe mo dúpẹ́ o kò ṣe. àǹtí mi mm. bá ń kọ́lé ńkọ́. Ah, ó jáde ah, kò ní pẹ́ wọlé. màá rẹ fún màá jíṣẹ́ powó mo ń béèrè bọ̀dá ságolo ságolo yẹn. ságolo sago ah, bá ń kọ́lé tó bá jọ́ mi tó bá ti wọ́pọ̀ ń béèrè bọ̀dá bá ń kọ́lé bá ń kọ́lé lórúkọ rẹ̀ ó jáde kò sì ní pẹ́ dé báwo ni ṣe bọ́ jíṣẹ́ fún un. àwọn ọmọ kan kọ́ bá mi gbẹ́rù. ooo ah ọ̀nà lòde ah Bánkọ́lé yóò dáa fún ọkọ mi àkókò ah, àtàrà okùn sí òní. sí òrera pẹ̀lẹ́. ẹ ah, eh, big mummy. Ah, àǹtí ẹ ti ń béèrè ẹ. how are you. i'm fine ma ṣé kìí ṣe pé ẹ ti fẹ́ máa lọ. mo ti ń lọ mo ti ń lọ mo ti dé san díẹ̀ náà. mo ti ń lọ gan-an. àti pé ìgbà wo lẹ dé mà. àìpẹ́ náà ni mo dé bọ̀ mo ti fẹ́ máa lọ ẹ kú iṣẹ́ máa ẹ bá mi rí mọ́mì kẹ́ tó máa lọ. màmá wọ̀rì má wọ̀rì. nǹkan tí èmi àti ń jọ sọ ní àárọ̀ torí mm. mo mọ bí mo ṣe fi inú ilé sílẹ̀ pé kò sí nǹkan kan so òun náà mo ní pé kí n sáré wálé fún ma kékeré tí mo lè lè ma mọ́mì ẹ má bínú wípé owó yẹn kéré ah, ṣẹ́yìn láàárọ̀ ńgbà tí mò ń lọ mo ti ẹsẹ̀ bọ inú ìgò tó bẹ́ mi lẹ́sẹ̀ gidi gan so torí ẹ̀ mo ṣe wá rí i pé slippers tí mo wọ̀ lọ ah. ó ti tó change ló jẹ́ kí n ra ìmíì so mo yọ owó ń bẹ̀ mo fi ra slippers ni ó jẹ́ kí o ah, ṣe ẹ má bínú ma ẹ wo àtàrọ yóò dáa fún un má gbàgbé ọmọ tí mo ní béèrè rẹ o. kí ni ẹ fẹ́ gbé. mo fẹ́ kẹ́ bá mi gbé ẹrù mi. mọ pẹ̀ dé ẹ bá mi rí wọn ṣẹgbọn mọ pẹ̀ dé yóò dáa fún ọkọ mi o ṣe o ó mọ rí ṣe lágbára Ọlọ́run àbúrò mi ó ṣe kó àtàrọ. ilé tí bá ń kọ́ lórí báyìí pẹ̀lú gbogbo masters ẹ̀. Eh ìwọ náà mọ bí nàìjíríà yìí ṣe rí ìwọ náà mọ kò ríṣẹ́ ó sì fi ń sírọ́gbó ara rẹ̀ hmm, ká tiẹ̀ lè máa jẹun. mi ò láìkẹ́ ó yẹ kẹ́ ẹ lè pè mí kẹ́ ẹ lè sọ fún mi ah. eh, ṣé owó tó fún yín nísìnyí yẹn ṣé owó tó tí mo máa ń sẹ́ndì sí yín ní every week. kí mọ̀ mọ̀ dọ́là mú ni. ẹ̀yin náà kì í ṣèyàn bẹ́ẹ̀ náà ah. ẹ kì í ṣèyàn bẹ́ẹ̀. má bínú dákun. tó bá di next week mo máa ní kí hmm. dírẹ́fà mi kó wá gbé má bá wá ṣẹṣẹ kó náà má wà comfortable náà kódà ní tẹ́ máa ń ṣe ó máa ń dùn mí o máa ń dùn mí gan ẹ bá ti sọ fún mi náà mo bínú sí mi ìfẹ́ dọ́ọ̀lá mo ní àbúrò mi mo bínú. mo máa gẹ́ bá ti yín owó yẹn mi ò gbàgbé o ah, mo máa mo máa send owó yẹn sí yín. o ti yé mi alájọ bí ó bá ń gbé náà ọlọ́run ní tú ọ láti rí o o mo ti gbọ́ o ṣé oògùn ilé ayọ̀ ilé àdùkẹ́ ọkàn rí ó balẹ̀ bá ń kí àwọn ọmọ mi bá ń kí ọkọ rẹ náà dákun ṣe jẹ́jẹ́ o. olóyèdè dadi jí o èló ló lórí. seventy seven million ah, ó jẹ́ nǹkan tó yà mí lẹ́nu. ọ̀rẹ́ sátani ni hmm. wàá gbọ́ o hmm. nínú owó yìí seven million péré ni owó rẹ̀ ń bẹ. Ah, why dadi jí o seven million. bẹ́ẹ̀ni out of seventy seven million ah, ó ti kéré jù ó kéré ó mọ̀dí rẹ̀ olókéré n tí ò yọ ó pọ̀ ju ohun tó yọ ọ lọ. Bánkọ́lé ọkọ mi kí ló dé Jésù Bánkọ́lé ọ̀sùn ní. ṣe pé mi mi fẹ́ sùn mo sùn mo díjú mo yẹ wá. Bánkọ́lé kí ló dé ṣé kò ń ṣe torí ibi tó lọ lọ́sàn-án ibi iṣẹ́ tó lọ lọ́sàn-án ṣé ìlú rò kí ló dé kí ló ń kórònú sí ọ tó fi sùn. mọ́mí. Bánkọ́lé lè pe orúkọ mi Bánkọ́lé àbí ìjọ òun náà máa bẹ́mi náà kọ́lé ayé mi gan ogún ara mi tí máa gbóòórùn ayé mi báyìí mi gan máa ń sá sẹ́yìn ni ayé mi ò ta sọ́sọ́ mọ́ mi. mo mi ṣe understand mi àwọn tí ò tó mi lọ́jọ́ orí tí wọ́n tó kàwé tó mi ṣùgbọ́n ṣe nǹkan gidi fún ìyàwó tèmi ṣọdẹ ìgbà tẹ bá fẹ́ kú ẹ̀dàgbà tó kẹ́yìn náà tó sọ pé ẹ fẹ́ jẹun mọ́ ṣé kò yẹ kẹ́ ẹ jẹun mi ni mọ́mí mi sọ fún mi mọ́mí ṣé kò yẹ kẹ́ jẹun ọmọ kẹ́ tó kú ni mọ́mí. kì í ṣe pa lówó but you tried your best láti fún mi ní education tó solid mo lọ sí school mọ́mí mo ṣe tán mo ṣe masters bọ̀ ìwé ẹ̀rí mi kàn di páálí ta fi tolé lásán ni mọ́mí àwọn pé mo lọ sí school yọ lára mi mo wá ṣe mi ò rí ṣe onísùúrù àǹtí ṣálẹ̀ wá try best wọn bẹ́ẹ̀ni mi ní sọ pé wọ́n try. ìyá àdìsẹ́lẹ̀ wá wọ́n mú mi débi tí màá ti gba iṣẹ́ mo débẹ̀ nígbà tí mo wọlé mo ṣe interview mo ṣe interview mo ṣe máa ṣe interview mo ṣe interview. ó sọ fún mi wọ́n ní cv tí mo present síwájú àwọn àwọn wà impressed pẹ̀lú ẹ̀ kó lọ́ọ́ yà wọ́n lẹ́nu pé ṣé èèyàn lè dírú rìsọ́ọ̀tì báyìí kó tún máa dààmú káàkiri ní kọ́ńtì táwa yìí. inú mi ti dùn inú mi dùn pípé àsìkò tiẹ̀ ti dé kẹ́ máa jẹun ọmọ. màmá mi ṣe àbọ̀kọ́ tó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ jẹ́bọ̀kọ́ tó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ mo gbà pàdánù mi báyìí mo gbà mo gbà mo pàdánù mi. kí ni mo ṣe kí ni mo ṣe ẹ wo mi mọ́ ẹ wojú mi ṣé bébí yìí ni mí ni ṣé mi ti dàgbà ni mọ́mí ṣé mi ló ti tó ṣe oríire ni mọ́mí ẹ wojú mi dáadáa ṣé bébí sì ni mí. ìjọ mo fẹ́ tọ́jú yín mo sin olúwa bó ṣe kí ṣe sin olúwa mi ò fi àdúrà àti àwẹ̀ mi ò fi ṣeré lọ́sàn-án lóru ni mò ń gbàdúrà ni mò ń gbàwẹ̀ mò ń pray mò ń pray mò ń pray but kàkà kó bẹ́tà ṣe ló tún lé sí i mami at this my age ṣé ẹ get to my bọ́ mi kí tó jẹ́ àárọ̀ ọ̀sán alẹ́ ó dìgbà tẹ́ bá tó bá mi fi owó kú àbí kẹ́ tó fún mi ló jẹ́ aṣọ tí màá wọ̀ sọ́run ara mi ó dìgbà tẹ́ bá tó bá mi fowó kù kí n tó lè rà á bẹ́ẹ̀ náà ni bàtà náà mi ilẹ̀ dá nǹkan rere ṣe fúnra mi omi jẹ́ òtàn lójú mi àgún ògbẹ́ lára mi rí mo ṣe wàhálà bẹ́ẹ̀ mo ṣe tí mo ṣe mo di graduate mo ṣàbúlà yes mo ṣalábàárù ó ṣe jẹ́ wípé gbogbo àwọn tá a bá ń sin Jésù ayé wa ò kì í dáa tó àwọn tó jẹ́ pé wọ́n ti ẹ̀ǹdí Jésù rárá. síbẹ̀síbẹ̀ Ọlọ́run dára. olóyèdè so wá rí million yìí tó kù hmm. èyí ló wàá pín fún àwọn ìránṣẹ́ ọlọ́run méje ọ̀tọ̀ọ̀tọ̀ kí sátánì ó lè bá àgbà ìpè wọn jẹ́ èyí yóò mú sátánì kó lè ṣiṣẹ́ láàrin wọn. límọ̀ zara kúrú. tí ìbá ní sì ń lọ màá lọ mú tẹ́tẹ́ mílíọ̀nù hmm. màá lọ fún àwọn pásítọ̀ tó jẹ́ èèyàn ọlọ́run màá lọ fi ṣe ìtọrẹ àánú fún wọn. bẹ́ẹ̀ni èyí ni ó wà á jẹ́ catalyst tó máa fi jẹ́ kí iṣẹ́ yẹn ó push up tí ọ̀nà rẹ̀ ò fi wá gbòòrò. ó ti yé mi màá tètè lọ mú ṣàlóògùn ẹ ti mọ̀ pé gbogbo tẹ́ bá ti ní kí n ṣe náà ni mo máa ń ṣe. bẹ́ẹ̀ni. ẹ ó ti tó màá tètè lọ gbogbo iṣẹ́ lórí ẹ. ìkìlọ̀ bẹ̀rẹ̀ o. Mm bí kankan nu wọn bá kọ̀ tí ò bá gba owó yìí. òjò rọ̀ àròsàn ìjì ó jà ojú ọ̀run ò wá sú bìrìbì.

mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. kílódé kílódé kílódé kílódé. kí ló mú bá kọ́lé ni. kọ́lé wo bá ń kọ́lé wo. kọ́lé ni. kí bá ń kọ́lé. mọ́ mọ́sẹ̀ ni. níbo. ní o ti fẹ́ dáná sun. mọ̀nsọ̀ mọ̀nsọ̀ mọ̀nsọ̀ mọ̀nsọ̀ mọ̀nsọ̀ mú mi débẹ̀ mú mi débẹ̀ mú mi débẹ̀.